الله وبعد ولا عدوان إلا على الظالمين اللهم وفقنا وسدد خطانا ووفقنا في جميع أمورنا وانفعنا بما وانفعنا بما نقوله واجعل حجة لنا لا علينا يا أرحم الراحمين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ ni kọ́lọ́mọba tó ṣe wá ní mùsùlùmí àtọrọ àlékún ìkírọ́ àti gẹ̀rẹ̀ fánibí sallallahu alaihi ẹni tọrọ bá ti wà máa jẹgẹ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mọ́sá àjìkáwá náà wà nù ẹni tọ́ọ̀kẹ́ pé ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tó ní wúlò tọmọ ní wúlò àfẹ́ ń bá pàdé lọ́sùn àtàlá pẹ̀lú ọkàtọ̀mọ́ kúrò níbi ẹbọ àbọ̀kàtọ̀mọ́ kúrò níbi wọ̀gbẹ́ àfijọ́kùn sọ̀rọ̀ ọba bẹ̀lọ́n àdánwò tí ó dé bá wa tó ń jẹ́ pé ntá máa sọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí ntá máa ṣe yàtọ̀ sí nǹkan tá máa sọ ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ á di àmọ́ má di agbábẹ̀dọ̀tọ̀ àwọn ọlọ́run ọba. wọlé àjọ kan sẹ́sí àánú rẹ̀ wá o mẹ́jìká síwì mẹ́jìká sì sọ mọ́sá àṣọ yìí náà níbi àsìgbọ́ ẹ̀ǹtá tẹ̀lé tí ó sọ wánú ọlọ́mọ́sá àjọ alẹ́yìn rẹ̀ o já wà nù ẹ̀ǹtá àfìsírí rẹ̀ lálùkì àmọ́ wọlé àjọ kan sọ rẹ̀. ọkọ̀nfàsì kò yí ìtọrọ àforíjì ọ̀dọ́ lọ́wọ́ ọba bákan náà lọ́yìn jẹ̀máà ọlọ́run pé látàná láti kúrò ní Ìbàdàn ní fún lẹ́kítọ̀ kan tá a ìyẹn ló fi sábàbí ntọ́lọ̀ sọ wípé kí apẹ̀dẹ̀ wa jazallahu jami'a khairal jaza na'am àdéhùn tá a ṣe náà ni wípé ìjọ lẹ́tọ̀ fún wa nínú ìsìlámù ká jẹ́ǹjẹ́ àwọn kírísítẹ́nì sósì lẹ́tọ̀ fún wa ká jẹ́ǹjẹ́ àwọn yẹ̀húdí bákan náà kí gan ni nǹkan tó jẹ́tọ̀ gan fáwa gan ṣáájú ká tó sọ̀rọ̀ nípa oúnjẹ tiwọn àkọ́kọ́ ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹni tí alọ́sọ̀ àtàrà tó sì fẹ̀sìn rán ẹni tó jẹ́ pé ojoojúmọ́ tí wọ́n bá ń pé wọ́n ń yẹ ọpọlọ wò kò tí ì sírú ọpọlọ rẹ̀ rí kò tún ní símọ́ láíláí tí èrè ìjọba àlùkí àmọ́ kìí sọpọlọ tó pé méjì ẹyọ kan náà ni salawatullahi wa salamu alayhi lọ́mọ́sá àbánisàlẹ̀kùn kí á nàbí ọlọ́run ọlọ́jà kò so rẹ wọlé àkúwà ló mọ̀jẹ kásìrì ẹnì kọ̀ọ̀kan wó tí ó tó bó láìlẹ́ wọ́lájà kan sọ̀rẹ́ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run àti aláṣìlẹ̀ rẹ̀ máa jẹ́ ìdáyà fún wa manhum ahlul kitab àwọn wo ni ahlul kitab àwọn tá a fún tíà àwọn wo ni wọ́n yahudi àti àwọn ẹ̀rí pọ̀ lórí eléyìí tá a fi mọ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ ń tá a máa pè ní Yahudi òun lẹ́nu tọ́jẹ́ wípé ọgbà nàbí Mùsá gbọ́láyé rẹ̀ tí sì ń ṣe táwọn bí ṣe. nígbà bí tún wá ó chẹ́ǹjì ọba ṣé náà ni àbí ṣe kéṣe tọ́ba ní lòun náà bákan náà ó ti christianity gẹ́gẹ́ bí ànábì Ìsá ti ṣe sóun nìkan ní nasọ́rọ́ àbí ẹnì tó wọnú ẹ̀sìn esi, ìgbà tí wọ́n ti change ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ náà nasọ́rọ́ náà ni ibi èèyàn bá lẹ́rẹ̀ o mọ́ òun náà ni ìdájọ́ tí alọ́sọ̀ àtàlá a sáré fáwọn wa o náà ni wọ́n lẹ̀ mọ́ yálà èèyàn wọnú ẹ̀sìn tó change o àbẹ̀ǹgbà tí a lórí. ìdí èyí làwọn àkàmù kan ó fi tó bá jẹ́ pé ẹnì tí ó pa ẹran àbọ̀ ń Baba rẹ̀ jẹ́ kiriyó ìyá rẹ̀ jẹ́ kèfèrí ṣé hukumu kan bẹ lórí ẹran tọmọ wọn bá pa àbí òsì hukumu kan bẹ lórí títí ali hukumun yẹsẹfídù minhu zabihu nasaban aw fi'ilan eléyìí náà kpara sàlàyé rẹ̀ lakin qabla dha kọ́mọ́bàdì pé wọnú ara wa kí gan ni ntọ́lọ̀ ń sílẹ̀ tó fáwa gan kìsì ni tó ní àgbọ̀dọ̀ bíbẹ̀ ní nǹkan tá a máa jẹ á kàtàrí gèdè ẹ̀ Allah subhanahu wa ta'ala ń sọ ayé àkàlẹ̀ fana sọ̀tàn حرمت عليكم الميتة الله سبحانه وتعالى أني كي ما جاء òkú mbete asele wọ fẹ̀yìn mùsùlùmí alimẹyita ona ni gbogbo ntọba kunu ẹran tọjẹ kpọlọ nyọnda pé kápá ni kó tó lè dẹ̀tọ̀ fún wa ìdámáta hatfa anfihi ẹran tọka kù gbi ni òkú mbete nu nígbà tí a lọ sọ àtàlà tó sọ pé ká riwaya wa kama في السنن من min ابن عباس رضي الله taala عنه وارضاهما يقول àwọn yahudi wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí máa fa musa salam ti yẹ̀yẹ́ ṣùgbọ́n rìwáyà tó pelu pẹ̀lú o wa awon mushrikun ni an kẹfìrí òní ọwà sọ̀híhà ìdáǹkà yí ha wípé jẹ́ alimushrikun sọ̀rọ̀ salam am kẹfìrí wàbà sọ̀rọ̀ salam wọ́n ní gan ta lọ́pa àbí lọ́lọ́ ni. ìdán máa kọ̀tà ìnáwó fàwọ́ hàlálù ńlànà wà máa kọ̀tà làwọn lọ́wọ́ fàwọ́ haramu ní ṣẹ́ẹ̀dà kẹlẹ́m. ìtọ́lọ̀ ń bá pa yá àjára mú èyí tá àbáwá pa ní ọjà láàlì. ọ̀rọ̀ yóò kíá. iyún lọ́fà tó fi jẹ́ pé ẹni tí bá ń fẹ́ máa sọ̀rọ̀ lọ́n fáwọn èèyàn. Allah subhanahu wa ta'ala ọpọ́n ọlá rẹ̀ tó ṣe gan láwọn èèyàn ọpọ́n lé kódà kò ń tọ̀ jẹ́ kékeré ọlọ́ọ̀lọ́n ti bẹ̀ lára kẹfìrí ọlọ́run kọ́ lọ́nlé ọpọn ọpọn ọ̀láyẹn lé lápẹẹrẹ kílẹ̀ rí wa tá a fi sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí wa ọ̀rọ̀ iṣẹ́ kí n tó tó sọ padà. nàám torí ó ti kọjá pé bóyá iṣẹ́ ìlà tó parí òní eléyìí òní ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà níbi ìdílé láìlú wáṣí kọ́hár mo sọ pé ẹgbẹ́ tuntun wí ọlọ́ọ̀lọ́n tẹ tọ́jọ́pọ̀ kọ́dà kọ̀ jẹ́ pé ara kẹ̀tẹ̀rì lọ́la ń wà kílẹ̀ rí wa ọlọ́run ọba pọ́n láàká ilé ǹjẹ́ yàn ló fún rẹ̀ láàká ilé ọlọ́sùn fúnra sàṣà pé falamma ja'atuhum rusuluhum bil bayyinati farihu bima indahum min al-ilmi ọlọ́run sì ti sí sọdún àtẹ̀tẹ̀ rí gbà náà nígbà tá a rà wà nàbí ìsìn àtànàbí dọ́dọ̀ wọn dípò kí wọ́n gbàgbọ́n alásọ̀tàlá wa sọ fún yẹn nímọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n ìmọ̀ tiẹ̀ ń tá a fi rójì sẹ́yìn ó ní ọ̀fọ̀ ọpọlọ yí pátápátá tí òfin ní ṣíṣá òkú bẹ̀. wàtẹ́sílámù ìkúròlùkùn mí àwọn kẹfìrí wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wàhálà wípé amúsàkàrà ọ̀rọ̀ tó ń sọ yìí yé wa mọ́ bẹ́ẹ̀ ni kó bá kú nìsín ọlọ́lọ́ ni èyí tá a bá wá pa ǹjẹ́ ẹ̀pà fúnra yín nìsín ẹ̀yìn jẹ́ abẹ́ jẹ́ àbí làwọn jẹ́ ìdáni máa kọ̀tà làwọn lọ́rù ẹ̀yìn pè ẹ̀ fọwọ́ ìdàkùn ṣàrọ̀ ọmọ wọn máa kọ̀tà tùmù fọ́tà làtùmù ìǹtọ́lọ̀ ń pa fúnra rẹ̀ sóun gan kọ́yẹ kọ́jẹ́ àlàálì ju ǹjẹ́ ẹ̀pà fúnra yín lọ. yẹ̀yẹ̀ ni ọ̀fẹ́ نعم إذا الله wa ni عليكم الميتة أنا limaita ẹranko tó bá kú fún rẹ̀ ewúrẹ́ tó kú fún rẹ̀ àgbò tó kú fún rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ ìbára náà mọ̀ pa o ṣùgbọ́n ntọ́ pààrọ̀ ẹ̀ máa bákan náà ẹ̀jẹ̀ lè dìtì la kò sí kò sí níta ẹ̀ kó mẹ́ nínú àrùn kó lè máa jáǹfààní pín ṣúrù mẹ́ta lẹ́kùn mẹ́ta wà dáàmú àti ẹ̀jẹ̀ irú ẹ̀jẹ̀ wo àwọn sàtàlábàní túnú àyà mi wípé alimasifuh aodaman masifuhan ẹ̀jẹ̀ tọ́já wípé nígbà tí wọ́n kí nǹkan bọ ẹran la ń tú jáde báyìí. وقد نهانا رسول الله صلى الله عليه وسلم كما جاء من حديث ابن عباس أما عاقد الأعراب أما عاقرة الأعراب وكذلك جاء عن طريق إكرمة أن رسول الله صلى الله عليه وسلم نهى أن نأكل ما ذبح المتباريين نهى أن ذبح المتباريين أن يؤكل أبومبي نبا جاهلية أوان كفري tí wọ́n bá dúró wọn a máa jẹjẹ rẹ̀ ihun nìkan tó wáá kọ́ ẹni tí bá ń dẹrẹ́ lọ́nù wọn débi bá ń pa yọ̀ọ́ kàn fún bẹ̀ bóde yọ̀ọ́ bà tọ́bọ̀rà kùn ní bó ṣe màlúù náà ni yọ̀ọ́ bà tọ́ lọ́bẹ̀ lẹ́yìn yọ̀ọ́ bà dẹnu kọ́ bí ìgbà tí ẹlẹ́mu náà lu ọ̀pẹ títí yọ̀ọ́ gbẹ̀nu sí yọ̀ọ́ máa mú ìjọba múdé náà ni yọ̀ọ́ bà fi nǹkan rá bí wọ́n ní ọjà ní bí nǹkan kan ni tí ẹ̀jẹ̀ bá ti gbẹ ẹran ọmọ àlọ padà ìgbà mi ò sì lè gbè inú gbá kápẹ́nà tó lé ni. anáwó sọ̀rọ̀ ànábì wa ni ẹ gbọ́dọ̀ àbọ̀ àbọ̀ mbẹ́lẹ́ yìí náà. àwòdámà màtúhàn àdámù ẹ̀jẹ̀ yìí bí sẹ́ẹ̀kì kọjá wípé dúdú tí wọ́n dú ẹran ẹ̀jẹ̀ tó jáde ńbẹ̀ àbí wọ́n sá ẹran ẹ̀jẹ̀ tó jẹ́ pé ọmọ dà ọ̀nà kọ́nà tí wọ́n rí pé wọ́n mẹ́jẹ̀ ń wá ti ń dà kèé sí ẹran tá a patán bá a ti sàlàyé pípa tá a máa pa ẹran tí èèyàn wá patán èèyàn wá wì ọwá ń pè àwa àti tán ọwá la ọkàn rẹ ọbẹ jẹ mbẹ aláàlì lẹjẹ eléyàn èèyàn kàn lè yọ kó nítorí pé èèyàn lè kórìíra rẹ tàbí nǹkan mìíràn bá fi. naam ìyún wọn ìlànà lóbi ọ̀yára rẹ pé mọ̀sífò rẹ. àwùjọ. حرمت عليكم الميتة والدم بكنا ولحم الخنزير ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ gbónú ẹran yìí gbogbo ntí ń bẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ló ti gbónú àtọ̀rá rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ wàrà rẹ̀ ẹ gbọ́dọ̀ mú. wàmọ́ òhìlà li ghayri llahi bihi <laughs> àti gbogbo tí wọn bá pa fún nǹkan míì tí èyí sọlọ ni wọn pa fún àwa dúró díẹ̀. ìṣùpẹ́ni wa máa ìlà bíi li ghayri llah máa máa na al-ihlal arab òun náà ni rọ́fù sọ́wọ́ ṣe kéèyàn pariwo nǹkan kan sókè wa ma uhilla bihi li ghayri llah. gbogbo ẹni tí wọn bá pa tí èsì àlọ́sọ̀tà ni wọn pa fún ìbéèrè ọ̀wọ̀ àwa wípé tí wọn bá dákọ̀ ọlọ́run ti kọ́ ṣùgbọ́n wọn ò pẹ̀lú ẹ̀ irú ẹran nù. naam èèyàn fẹ́ ṣe orò ìbejì ọwọ́ ó sì pa ó sì sọ bisimilayi rahman rahim naam. màálù tí wọn pa sókè àbọ̀ bí masala rẹ̀ ní ìsìn ibi tí ó ti kílíà nù ọ̀rọ̀ ìsìn ilé ọgbà farabalẹ̀ o. gbogbo ń tọ́ba jẹ́ wípé kéè tí alọ́sọ̀tà ni a pa fún. ìdán filijahiliya àwọn Lárúbáwá èèyàn méjì ń gbà mí wọ́n máa bára wọn fa nǹkan papọ̀ wípé ṣé wọ́n lè gbowó nú tó èmi ni tìǹà sọ pé ìwọ́gbọ̀n ò lè gbowó ní gẹ́tẹ́ mi gẹ́gẹ́ bá a ti gbọ́nù sàpá nǹkan ti fowó dídùn dùrí níbàdàn iná nǹkan ti fi owó ran agbádárí níbàdàn iná wọn lábá náà máa ń ṣe bẹ́ẹ̀ ń gbaná òǹkàlùkù ọ̀wà kò tó ní bọ́ọ̀ta eléyìí ò lè kó àkùnmí bíi fifty eléyìí náà lè kó màálù bọ́ọ̀ta òǹkàlùkù ọ̀ máa padà alẹ̀ bẹ́ẹ̀ lè bá pàṣẹ wọn náà pa pàkán bíi ìwọ náà bá tó bẹ́ẹ̀ òun náà pa òun náà tó pàkejì ẹlòmíì lè padà lórí mẹ́wàá níjọba ibi tí kìíní yìí ń lọ yìí wọn ọ̀bẹ dolójú ó ọ̀dọ̀rọ̀ wo. so ẹn tó bá wá jẹ́ wípé kò lè pati ẹ̀ lọ́mọ wọn wà á hólé lórí rẹ̀ ah, àṣọ òdi ẹ̀ lówó tó. dúbìhà súnmọ́ àtàwọ̀rì yá pa fún síárì mi wọ́n pa fún síágbọ́ mi ìdán wàmọ́ òhìlàbìhì li ghayri Allah nǹkan tí a pa tí èsè a ta'ala òní àdàkọ sí tí wọn ò sì pa nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. ìdán ajẹ́ pé nǹkan àmọ́ apá yìí ó kó nǹkan méjì nù yóò jẹ́ wípé apá pẹ̀lú ọkọ̀ Ọlọ́run yóò tó wá jẹ́rù rẹ̀ nítorí bí pa nǹkan sí. la ilaha illallah muhammadu rasulillah mutaba wà mẹ́ẹ̀. mọ́ṣálà bá dé wọ́n ní ẹ̀yin sọ fún wa ní ìsìn wípé wà má uhilla bihi li ghayrillah ntọ́bajẹ́ pọ́lọ̀ nkíá pa fún ẹni tá lè jò wá wa wá ń kọ́ tọ́pẹ́rán ọ̀dà kọ́lọ́ ń sì ṣùgbọ́n pa láti fi ṣàlejò wọ́n ní kí ló fi ṣe ó ní à kí lẹ́ẹ̀rẹ́ fana ṣe ó lóun fẹ́ fi ṣàlejò àní nàám má uhilla hada li ghayrillah wọn ò pélé yìí fẹ́lómi tọ́lọ́ ni wọ́n fi pa lè anna ìkìrọ́mà gbọ́yìí ní sunna ti adina ibrahim alkhalil torí kéyìn ọ̀pọ̀n àlejò lé nínú sunna àbí ibrahim ìkànnì kò tí ì yéwu wọn ni kí ni òye ń bẹ ó lè ń wá pẹrẹkọ tó pálápàtà ló ti ń tà ṣé torí ọlọ́run lè pa àbí torí owó òun náà ṣe sùúrù uhilla lighayrilla la ma uhilla hadha lighayrilla liqawli llahi wa ahalla Allahu wa harrama riba Allah subhanahu wa ta'ala ni mo ṣe kí ẹ máa tà kẹ́ ẹ máa rà mo ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n tí mo ṣe léèwọ̀ ó ní rìbá. àwọn afọ àwa ní kò burú búù láti wá fẹ́ gbọ́ kínní yìí ẹnìkẹ́ni tó pa ẹran nítorí wípé ẹnìkan fẹ́ wá bá òun láti wá fi gbé òǹtọ̀ ní láńkẹ̀ kìí pọ́fẹ́ ti gbàlejò láti fi sọ wípé báwo ẹni ọlọ́run bá wà ní wálé àpẹẹrẹ fún ẹni òhìnlá lè rọ́yìn ìlà àrọ́mù lẹ́rẹ̀ yẹn. Ah, kí ni ìyàtọ̀ tí ìwà ń bi pé àpẹẹrẹ bá lè jò nàám sábà wá ní òhìnlá lè rọ́yìn ìlà ìntí á pa tọ́jà wípé ó kọ́ lọ́sọ̀tàrà kí wọ́n dá sí kèésì ṣe ìntàlọ́sọ̀tàrà tó yóò dá sí kí wọ́n pa kí wàá nídàájọ́ ẹran tí wọ́n bá pa kó naam naam kí n dájú ẹran lérò màdùn ní tòótọ́ o wọ́n ti dá mẹ́lẹ̀ wọ́n dùn wọ́n dá akọ lọ́nà sí naam torí ta ni ẹ ti wá pa ṣé torí ọ̀nà ẹ pa ṣé halali wa ni ẹ ní ẹ jẹ́ àjọ máa dáhùn ó sì dùn lẹ́nu wa ni. ṣé ẹ rí muskila ti ń dá wà láyé wípé ntí ọba da amadi tí ó di ọ̀dà ebi là ń sọ̀tún mọ́ ebi ntọ́nà ń sọ̀kalẹ̀ fún alẹ́ náà ó jì wà bẹ́ẹ̀ ti pẹ́ kí mo tó bẹ́ẹ̀ mi gan. wà má dùbíhà alànùsùbì. wàlùmùnì kọ́nìkọ́ Allah subhanahu wa ta'ala ni mùnìkọ́nìkọ́ ìmọ̀ bí fíìlì fáìlì àwọn obìnrin rèé ẹran kẹran tí ọba jẹ́ wípé okùn ló mú lọ́rùn pa bó sì jẹ́ iná lẹ́kùn lọ́rùn pa ẹ gbọ́dọ̀ jẹ́. wàlmọ̀kú dátù. ẹran kẹrin tọba jẹ wípé kùmọ iná ìlúpa àbírin àbí nítorí ọjẹ wọn ò du wọn lù pa ni. ẹ̀mẹ̀jẹ̀ kìí ṣe àkàmù sọ́yìdì la fẹ́ sọ o àbánu pa pé bóòlù àti wa máa pa ẹran tó jẹ́ wípé kọ́ kéèyàn kó o dùrú ẹ̀. ìlọ́fà tó fi já pé nǹkan kí nǹkan tí wọ́n bá gé lẹ́ran tí wọ́n bá gé lára ẹran tá a máa dú màálù tí wọ́n bá gé ìrù rẹ̀ láàyè ìrù yẹn ti di àrọ́ọ̀mù ẹ gbọ́dọ̀ jẹ mẹ́ta ni. èèyàn máa sọ pé àti wàá gbẹmí nìkan mo sì wà nílé kò sẹ́ńtì ọ̀dà náà ọwọ́ abọ́ bíi etí màálù ọwọ́ rẹ̀ kan bíi àti àpárá olùdí adìẹrin lẹ́yìn gbígbìn àfẹ́ fi nǹkan sòfò rè é wọ́n sọ pé màálù òkú lè mọ́kù ọwọ́ à ń so etí màálù jẹ nǹkan yẹn wọ́n kàn tọ́jà wípé tí wọ́n bá bù láàyè tọ́jà pé tí wọ́n bù láàyè bẹ̀ jẹ́ halali kọ́dà kọ́ sẹ́lẹ̀ lójú ànàbí ànàbí ti pa kódà sàn ṣùgbọ́n ajímọ̀ àṣàbà àlà ákìlì wọ́n ti jẹ́ oní gbogbo ẹni tó yẹ pé abá máa dẹdẹ rẹ̀ ni tí wọ́n bá bù díẹ̀ lára rẹ̀ ntí wọ́n bù yẹn bọ́ sálọ tẹ́ bù pẹ̀lú bisimilayi tẹ́ halali ni ìyàtọ̀ sẹ́ran tilé ah kò clear. bí wọn bá bú sòro ìṣòro ìṣòro bí wọn bù lápá ọ̀tún bẹ́ẹ̀ lọ́sà wọ yòókù dànù di tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lọ bábẹ́ náà ṣe bù tán lèèyàn náà rọ́lẹ́gùn abagbapa lọ́ọ́lé ìyẹn lè fi jẹun alẹ́ ṣé kí n tuntun kí ni yẹn sọ àbò ti fíà. mọ̀ọ́kúdà yàrá òní ń pè ní mọ̀ọ́kúdà tí wọ́n fi kù mọ́ pa. wáyé mùtàrọ́ díà ẹran tó bá rẹ́ bọ́lá tókè tọ́nà lẹ̀ wáì ló sì nà wọ́n à ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o gbogbo ẹran tó bá rẹ́ bọ́ láti dìkan. wànàbí hàtùmọ̀tù hà nìyẹn fàáìlà bìmánà mọ̀fùrúlà àti ẹran tí wọ́n kàn pa. wọ́n fi hàn kàn nìkejì ẹ̀ bá kàn akala saburu, má àkàlà sábúrù àti ntí ẹranko abìjà bá jẹ kù nínú ẹran èèyàn kàn dẹgbẹ lọ lọba lọba orí òkèjé nìkan lẹ à orí òkèjé rèé ọ bó tiẹ̀ jẹ́ pé mẹ́sàlá ń bọ̀ nípa wípé àwọn ntànàbí sọ ń pa àwọn ẹran kò tọ́jú wípé abi abẹ̀gbẹ́niá ó sì dáko eku nù wọn ṣé gbogbo òran tó bá ti wá ń fọ́ọ̀mù eku ti kó nù ẹ̀ tó kété náà ti wà mẹ́ kẹ́kẹ́ ti wà mẹ́ àmọ́ kẹ́kẹ́ ogbó barakallahu masala ń bọ́ lórí àwọn yòó bọ̀tọ̀ ọ̀rọ̀ lè má kàn ní ìsìn. wàmá àkàlà sábúrú àti ntí ẹranko abidjan bá jẹkù nínú ẹran tó ti jẹ tó ti kú dànù kéèyàn ọba àjẹkù kìnìún pẹ̀lú pọ́jẹ ìgalà èèyàn wá bá apá rẹ̀ lẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mú ẹ gbọ́dọ̀ jẹ illa ma zakaytum àyàfi èyí tẹ ẹ bá dù tẹ ẹ bá tẹ dù àbọ̀nbi tẹ ẹ bá tẹ dù kí n túmọ̀ rẹ̀. bákan náà naam. wàmá dùbí àlà nùsùbì ànùsùbù òkúta kẹtì ẹ máa jọ́sìn fún jọ ni. yawma yakhrujuna min al-ajdathi sira'a ka'annahum ila nusubin yufidun. wọ́n máa ń rọ́ọ̀sì òsàn fún kálukú ọ̀lọ́ máa pa ẹran rẹ̀ sórí rẹ̀ tabarukan kíkó nǹkan wàlúbàríkà alọ́sọ̀tà ni gbogbo ẹrẹkẹrẹ tí wọ́n bá ti pa fóòsà tí wọ́n lọ pa di òòsà ẹ gbọ́dọ̀ jẹ́. wà á ń tẹ̀síẹ́kùsìmù bíl azlam azlam jamu zalamu nìyẹn wà á ń tẹ̀síẹ́kùsìmù bíl azlam ìsìkọ́rọ̀ tàwọn kẹfìrì nù. àlìsí kùsàn àyẹ̀tùlùbàlì ìnsàn máa kọ̀tàmà lọ́wọ́làwò min khairin aw sharri ìsìkàmù nù. kéèyàn máa wá ọ̀nà pé bóun mo sì fẹ́ mọ́pin tí mo fẹ́ dáwọ́lé yọ̀ ọ́ dàbí ò ní í dà wọ́n wá máa ṣe ń jọ àwọn kẹfìrì wọ́n wà lọ́ọ́ mú ìdí ọ̀fà wọ́n kọ bẹ́yàn sọ pé òun fẹ́ fẹ́ nìkan òun fẹ́ kọ́sẹ̀ kan òun fẹ́ dáwọ́lé nǹkan kan òun fẹ́ sìnrìn àjò kan tí yọ̀ọ́ dàbí òní dà sówó òun kù bẹ́ẹ̀ ni àbó wọn ò dé dáadáa wọ́n wàá kọ ifal la defal fún ìwà àti méjì mẹ́ta wọn ò ṣe láti fi dúnra wọn nú ni o nọ́mbà tírì wọn kọ pé ṣe má ṣe nọ́mbà tírì wọn wà fóònù náà lẹ wọn ra òun náà wọn á dùn bíi bíi kuruba ńlá kan wọn lu kọlu kọlu kọlu kọ ẹyẹ mọ kan tọba ti mú nígbà tí wọn sì wọn ò bá sèmọtì ń bẹ à padà wà tuntun sí. kọ́mọ́bà àjẹ́ wípé ẹ̀ẹ̀kan tọ́ba sáré mu náà òun náà ni ó mọ̀ ni ó wò pé sèmọtì yọ wà ń bẹ̀ kẹ́mi wọ́n tún lè fẹ́ẹ̀sì nǹkan wọ́n wà sí mẹ́ta. alásọ̀tàn ni dáálì kùn fi nǹkan mélòó wá ní bẹ́ẹ̀ nù ayá yìí nǹkan mẹ́sàn-án. Naam nǹkan mélòó ṣúrù mẹ́ta lẹ́kùn ìmọ̀ ìta òkun bètè wà dámù ẹ̀jẹ̀ wà lámùlẹ̀ khinzir ẹ̀rẹ̀lẹ́dẹ̀ wàlùmùn kọ́nìkọ̀ ẹ̀rọ tó ṣe ni o tiɲɛ fɔlɔ pa walima o kuda kentiɛn lupa wàlùmọ̀tàrọ́díà ètò rẹ́bọ́lá tókè wànàfíhà ètò kí ni o. iṣẹ́ kó jẹ́ kú mo ti kò kẹ́tẹ́lẹ̀ wà máa wù yí làlẹ́ rẹ́ ìlà ìbìyí ètò yìí pé ó kọ́ lọ́nkì yẹn dá sí wà máa dùbí àlà nùsùbì àti ìdíyàn papọ̀ ọ̀sà ìtọ́jọ́ máa nǹkan jíjẹ ń bẹ̀ wá jẹ́ mélòó ọjẹ́ mẹ́sàn-án Allah subhanahu wa ni ilá mẹ́za kẹ́ẹ̀tún gbọ́dọ̀ ilá mẹ́za kẹ́ẹ̀tún yìí ṣé mẹ́sẹ̀ẹ̀sán yín ló kó nú ni àbí mélòó márùn lọ́wọ́ amú mẹ́ ìtumọ̀ kọ́kọ́ kílẹ̀ lẹ́ẹ̀kan nù àyàfi ntẹ́ ẹ bá rí dú èwo wá ní rírí dú tí ẹran mẹ́ta ti kú kò ní kùmọ̀ kan máa ń tẹ̀. dámù ẹ̀jẹ̀ ò ní kíló kọ̀rẹ́ ń tẹ̀ ṣé àádùn ẹ̀jẹ̀ wàmá òyìnbó lè rọ́ ìrìlá ìbí ìtìláàbù kékeré bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn afáàmì eléyìí tí èèyàn bá rí ẹni tí wọ́n ní tí èèyàn bá rí ẹni tí ń dúnra ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ yìí pé mọ́sálásí ẹ̀mú wa ń bẹ̀ ọ wà náà dìrì bó tó lé ṣẹlẹ̀ o ọ wà náà dìrì mẹ́rọ̀rọ̀ ọjọ́ nǹkan tí ẹ pé kì í sábà ṣẹlẹ̀ èèyàn rẹ nìkan tí ọfẹ́ ti ń dúnra lọ nísìn bó ṣe kọ̀ bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn báyìí lọ́ba ní ní orúkọ ọ̀tún bó ṣe kọ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹran lọ́rùn lọ́ba wọ́n fún ẹ gbà wá ẹ o o ti du o báyìí ó bá sáré sọ ọ̀bẹ lẹ̀ lọ́ba họ èèyàn ọ̀n lọ bí ẹgbàá o wọn èèyàn wá débẹ̀ èèyàn wá mú o wọn ọ̀nà bisimilá àwọn apá kan náà fani pé ilá má dàkẹ́ ìtún náà padà wọnú eléyìí bọ́ sí o pé irú olè sábà tẹ̀lé wọn ni ẹ má wulẹ̀ o yàn. alimunikọ́nikọ́ ẹran tí nǹkan bá fún lọ́rùn tá a wá ba tí èdè ìkùtàn à ń bọ̀ bí wọ́n sì là tí èdè ìkùtàn o ilé amáza kẹ́yìntún tẹ́ ẹ bá rí dú ó ti dàlá yìí kí láyé mà walima kúza ẹ̀rẹ̀ tí wọ́n nà ó ti rẹ̀ kalẹ̀ ilé amáza kẹ́yìntún tẹ́ ẹ bá padà rí dú bó láti mọ̀ pa rí dú ẹ̀rẹ̀ tó jábọ́ bó láti mọ̀ pa rí dú ẹ̀rẹ̀ tó wípé la ilaha illallah wọ́n bó láti mọ̀ pé rí dú èntí ẹ̀rẹ̀ abìjà jẹ́ lọ. bóla ìsìláàbù wà dẹ́dọ̀ àwọn afa apá kan náà àwọn afa ní gbogbo gbà kí bàtà bá ti du ẹran tá a bá wá rí hárọ́kà lára rẹ̀ tó mìíràn kọ́ra kò jẹ́ rúlù mi táàmù tá wà ń du bó ti jábọ́ gbìyì látòkè ah ẹ̀rẹ́ fúnra ẹ̀ bá sáré mu lẹ́ bá du wọ́n ní tọ́bẹ̀ yìí ti mìíràn pẹ́rẹ́ àrídùnú tí ọba ti mìíràn àrídù. ọ̀rọ̀ ìdá ṣùgbọ́n láàyè. kí lè ní ta láàyè màá wá gbé ọ̀rọ̀ ìpínlẹ̀ kí mo lọ̀rọ̀ yìí màá wá gbé ọ̀rọ̀ ṣé bíi ọlọ́run bá ní kí ẹ máa wo bí ọ̀rọ̀ o bàbá ní lè fi gbà wípé yẹn dú ṣe pé ńgbà tí ọba mìíràn nìkan ṣùgbọ́n ẹran lè má mìíràn tó ṣe parí dú wọn ní kílẹ̀ rí gbogbo ìgbà kí ìgbà tí wọn bá du ẹran ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ ẹ̀jẹ̀ tí ó pupa ni tí ó sì gbóná ẹran yẹn bọ̀ bẹ̀nu gbogbo ẹ̀sọ́ tí wọ́n ti kú kẹ́ tó du ẹni tí ó padà máa kù tí ó bóde níbi ẹ̀jẹ̀ rẹ̀ yóò dúdú yóò sì tutù ìdáhùn bá wáyé kí ọ̀bẹ bọ̀ tẹ́jẹ́ rẹ̀ bóde tọ́pọ́n tó ṣe kí ni o. tó sì gbóná kọ̀ wá tara ńkọ́ kò mìíràn ájì àbánijẹ àwọn àfàlà ájì wọ́n ní kílẹ̀ rí yín wọ́n ní nítorí pé ihun tá a lọ tẹ̀lẹ̀ tẹ́ràn o ihun tó súnmọ́ jù tẹ́lẹ̀ náà ni pé o lè ti dákú. o ti dákú ara. ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìtìbáàrù harọ́kà lábàṣe ẹ rí pé nǹkan tẹ́ pé gbà tọ́nà lẹ̀ báyìí ọ̀dàkùn lójú ẹsẹ̀ bá a ṣe kọ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ pupa bóde ó sì gbóná kò sí yẹra ẹ wù ẹ̀ tọ́lọ̀ sí fún bàbá dáadáa yìí rọ́ṣùmọ̀ olùwà rọ́ṣàtà wá sí a ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kàmùsálì ṣe làlámì ibn Uthaymeen fi ikhtiyaratihi al-fiqhiyya. تابعا لشيخ الإسلام ابن تيمية ibitiya bana mala tinu koko na wafa idan tawa gumasala walo didi ẹran tó òkò fún lọ́rùn èyí tí ẹgbẹ́ rẹ̀ nǹkan lọ èyí nǹkan kan tí wọ́n bá là á padà rí dú bá a ṣe ń du níta wọ́n ta wọ́n wọ́n ìlàyé kẹ́jẹ́ tí ó bóde ń bẹ̀ wá jẹ́ dúdú tàbí kó tutù tí wọ́n bá ṣe kọ́ bẹ́ẹ̀ bọ̀ kọ̀tà wọ́n wọ́n nǹkan ẹ̀jẹ̀ tí ó bọ̀ ní ẹ̀bẹ̀ o ó pupa ó sì gbóná ájá àbájẹ́ bá a ṣe kọ̀ bẹ́bọ̀ kọ̀tàwọn ìwọ̀n yìí ẹ̀jẹ̀ tí ó bọ̀ ní ẹ̀bẹ̀ dúdú kọ́dà ó kọjá kótùtù ó jẹ̀ tuntun nìgan ájá àbá níjẹ́. ìdá mọ́sálà wàá dé ìmáàmù ibn ìmáàmù eh, wa Malik rahimahullahu ta'ala rahmatan wasi'a wọn tún ṣe ìtìbárù nǹkan kan wọn ni tọ́ba jẹ́ pé nǹkan tó ṣe ẹrin kò pilẹ̀ léyè mọ́ àwọn ọ̀kẹ́yìn òkú nǹkan bíi béèyàn jẹ gbáà bọ́kọ̀ ti gbẹ́ràn dúrúrú yí lọ bẹ́ẹ̀ ni tàtẹ̀báyì Imam Maliki sọ eléyìí tànà zuwa láti fi fo ẹ̀mí mọ́ kìí ṣe wípé àwọn ọlọ́run fi ẹ̀sìn rán o ìta rínú àyà tá a sì rẹ́rì fún ẹni tá a gbà mú kí sì lè rí wa láàlì àsukùkù làmàjá àfi sahih min hadithi àbáyà ibnu rìfáà wà hadithi ibnu káàbù malik ibnu káàbù kama akhbar abdullah ibn umar radiyallahu ta'ala anhuma wa ardahuma bihada sumakin lo ẹjẹ mọmọdé jìnnà wa arabi sallallahu alayhi wa sallam ọsàn bíi hadithi wípé má anyiharọ dama gbogbo ntẹ ẹ bá ti fi du ẹran tọba lè bẹjẹ jáde wàbí kúrọsìmọlọ àlẹyìn tí wọn ti dá kọlọn ọba sí fakulu ẹjẹ wàlẹ́yìísà gúfúrọ̀ wàsínà ntí màá sọ fún yín gúfúrù èèkánná ọ̀wọ́ bẹ wo wàsínà àti eyín tọ́ba jẹ́ èèkánná èdú ẹran tí wọ́n sàn fà lọ́rùn ẹ̀ tàbí díẹ̀ gbé àwọn ológun sẹ̀fọ́ fẹ̀ ẹ̀díẹ̀ lẹ́rùn tó tàbá wò ló sà àbí wọn àbí wàá ní fa ama gbúfúrú ẹ̀ẹ́rì èèkánná yẹn òun tiẹ̀ famudal habasha ọ̀bẹ àwọn ará Ethiopia nù táwọn máa lọ́bẹ̀ ní abiyí dùn náà ẹ má bàa dá wo wà á mà sin fà á gùn mọ́n ṣùgbọ́n eyín tẹ̀ ń wò tiẹ̀ eegun lòun àìsè egun ju nǹkan ìdá mọ́ṣálà wá dé èèyàn ọ̀rọ̀ bẹ ẹran ní nkulẹ̀ bó ṣe bọ́ síbi ìgò kóòkì pa tọ́ba làmọ́lẹ̀ ètò kù bẹ́ẹ̀ nígbà tí ń dù á jẹran àbá ní jẹran ẹ́. ọdẹ àkùbúrú ẹran lọ́fẹ́ pa ìkọ̀rọ̀ bẹ̀ kò kankan bó ṣe bóyá kulè èyí tó ti fẹ́ sí ibi páànù ẹ̀yìn lé lọ́ba ya díẹ̀ àfi hàn họ̀họ̀họ̀ ìyàpọ̀ lọ́sí àájì abàní jẹ́ alákọ̀ọ́kọ́ náà náà. ọ̀dà náà kò rí ọ̀bẹ níyàn kankan ọ̀sá wọ̀tò wò nà á ah, òkúta náà rè bó ṣe wó òkúta kan nù ibà fi ń yàn lọ́rùn títí ń dákọ̀ lọ́rùn àájà bá níjẹ́ ẹ́ لا إله إلا الله جماعة قل لا إله إلا الله وجاء في الصحيح من حديث ابن ó ní bàbá àwọn káàbù bùnú malik ó ní ẹran bí e, e, ewúrẹ́ àgùntàn kankan wọ́n wá ní obìnrin kan sọ́jà bíi ẹrú wọn onímọ̀ bá wọn adẹran ọwọ́ kan lọ́ba rí ọ̀kan náà àwọn ẹ̀rìn tó nalẹ̀ tí wa wa ah! ó sì dìde ẹran lọ kèé ṣètò sí ilé ọwọ́ orí ọ̀pọ̀lọpọ̀ yẹn kankan lọ́ba <laughs> rí òkúta kan ọba ń kúkúta ń gbolẹ̀ kẹ́mi ò fi mú bó ṣe yẹra nù ọ́sà fi òkúta bí ó bẹ́ẹ̀lẹ̀ o wọ́n ságbẹ̀rẹ̀ wálé ńgbà tí wọ́n dábẹ̀rẹ̀ yòókù wálé káàbù bá ní láàkúlù hàtà àsàlà rasulullahi sallallahu alaihi wasallam yìí ní jẹ́dítì ìfìlọ rẹ̀ ìbílẹ̀ sàlám ọba sàlám bó ṣe lọ́nà sàlám jẹ́ Ma anihárọ̀ dáná gbogbo ntọ́ba ti lè gbẹ́jẹ́ jáde wọ́n bí sọ́kùnrin àlẹ́ yìí tiẹ́ ti dà kọ́ lọ́wọ́ bá ti wà lẹ́yìn sà gúfúrọ̀ tí èsì ìṣe ìkànnà wà sínú tí èsì ìṣe yìí ẹ̀jẹ̀. ìdá èèyàn lè fi ìkara ń dúró àbí ò lè dúró náà àwọ̀ àti ìtìbá àwọ̀ àdára wa padà ọ̀nà wa sì jẹ́ o àwọ̀ àdára wa padà níbo la fẹ́ dára wa padà sí ẹjẹ́ àpàtìlù sọ̀hí ànábì sọ̀lọ̀ lọ́sọ̀ sọ pé iná lọ́ àkátàbà kìíní o aláìṣe gbogbo nǹkan pátá lọ́rùn nìkẹ́ máa ti dáadáa gbogbo nǹkan pátá tẹ́ ẹ bá fẹ́ kọ́dà bó sùn mẹ́lẹ́tọ̀ rẹ̀ kèsì gbà tó bá tó mú mi lójú rẹ̀ wọ́n tó pọ́kùn ìní ọ ẹ̀jẹ̀ àmọ́ gbọ́ ti ń yá kí ló ni. bẹ́ẹ̀ bí jẹ́ àmọ́ sọ́n dáhùn sọ yìí ògiri ń bà sí i tóró kálukú ọmọ ti ń ṣẹlẹ̀ ibẹ̀ kẹ́ẹ́ sì máa sọ̀rọ̀ lọ. àní kọjá pọ́nà tọ́wọ́ fi máa gbàgbọ́lẹ́tọ̀ rẹ̀ ni pé kọ́tà mú mi lójú wọn ó lè pè ọ́ lọ́kùnrin èè séèyàn rí. naam bílò ti jẹ́ pé ìmọ̀ mórí ẹlẹ́ àmọ́lẹ̀ naam ẹ gbọ́dọ̀ sọ fí kúrìṣẹ́ gbogbo nǹkan bá ti ṣe dáa kọ́ naam ṣé forí ẹlẹ́ àtọ́ gànà. Ànábì sallallahu alaihi wasallam wa ni tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan fa ahsinil qitla tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ dùn nǹkan fa ahsinil kí ni o ntẹ ẹfẹ ka ẹ pa ìlọfà nù sàmùtò fi ẹnì tó bá dáná kí wọ́n pa ẹ gbọ́dọ̀ gé kẹ ẹ yọ lójú kan lọ́la ẹni píláyà yìí kan rẹ̀ kan lọ́tọ̀ọ́la naam ẹkẹ sí bọ̀lẹ́ ẹkẹ jọmẹ́rin ọba dìjà àrùn ẹsì kára ń fárun orí rẹ̀ ẹsì gòyà ń kùn dọ́keje kò sí bẹ́ẹ̀ nù Islam ẹ̀gbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ni fàlàyé yusuf fil kọ́tìlì kọ́ idun nìyẹn. kìí ṣe pé wà á gbà mú pé ebi àkùkẹ́ ebi nítorí sọ ni pé kásápá kẹ́mi ọ̀sán ti bọ́ ni. la eléyà níbi wàá ní gbogbo kan tẹ́ ẹ bá fẹ́ pa ẹ̀pọ́n ọ̀bẹ yín a lè fi karahun dùn nǹkan a lè fi ọ̀pọ̀lọpọ̀ dùn nǹkan a lè fi nǹkan dùn nǹkan ṣé ń gbà tí a bá rọ̀bẹ ni àbígbà tá a bá rọ̀bẹ ibi tó sì tẹlẹ̀ níbo ló ti lẹ̀ jẹ́ àmà dáná bí wì àbí sàyé nǹkan méjì fa nǹkan méjì oníkà má fi dúró yìí náà kèé ṣe pé gbogbo nǹkan lọ́wọ́ àwò pé ọyá èèyàn mẹ́rin kú kara wa. gbogbo ní kankankan wà lẹ́yìn dín nǹkan díẹ̀ nìkan yẹnu nígbà tí nǹkan bá pọ̀ ọ wà lóyún àpé òfẹ́ tọ̀ bàkọ́ náà ni tún wá gbogbo ó pè ẹlòmíì ìwọ ni ṣòkòtò rẹ wà ní ojúbu irúgbọn ti pọ̀ wọn wà lẹdùn ẹranko ọbẹ ìfi hàn òkú ti gbọ níbi wá sí ló mú gòkó kì pò ó bí ọ̀sẹ̀ tí ì dìde ìgbé bọ́dà mi ẹ mú ẹkúlẹ́tẹ̀ ìsìn kúlẹ́tẹ̀ bò jésù rẹ̀ mọ̀ lọ́ọ́ rí ọ̀bẹ bò ara ń ta ẹ bẹ̀sí yìí ara ń ta bọ́ ẹ mú lọ́ apá mú lẹ́sẹ̀ òkè. tẹ́ ẹ bá gbẹ́sì yé ni ẹ mọ̀ pé eyín àti ìkànnì èdè dùn gan. na mufti agboolé ọ̀rọ̀ ò clear. la hawla wala quwwata illa billah. ìdán àwọn tá a rí ni níbi àwọn nǹkan tó ní bá ti pẹ̀lú àwa gẹ́gẹ́ náà. Allah subhanahu wa ta'ala wa ń sọ fún wa wípé yas'alunaka madha uhilla lahum àwọn sọ́ọ́bù ọmọ bèrè pé ìyàrá sàtàrà jẹ́ àmọ́ tó jẹ́ àlàlí nu tá a máa jẹ ṣàlàyé fún wa kul uhilla lakumut tayyibat sọ fún wa pé gbogbo ń tọ́ da lèmi ọlọ́run bá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ jẹ tọ́lọ̀ bá ní a máa jẹ nǹkan kan aburú mẹ́mẹ́ ìdá àwọn àgbẹ̀kọ́ ìdá wa al-aslu fil ibadati at-tahrim tí wọ́n bá ní ẹ̀sìn lélẹ́yìí ẹ̀yìn tó pilẹ̀ rẹ̀ ni pé má ṣe títẹ̀ èrí dẹ̀ lílu tẹ̀ rẹ̀ rì ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí eléyìí halali nìpìlẹ̀ rẹ̀ kí nìpìlẹ̀ rẹ̀ o títà ti wá rí tí sọ pé má ṣe. ń ní ọ wá ní. torí pé tá a bá ti ń tú àyà kejì ń àtẹ̀ gbọ́ bí àkàmù sọ́ọ́dì oṣù kọ̀ọ̀kan wà wà ní. aliyawma uhilla lakum at-tayyibat. bẹ́ẹ̀ gbogbo tó sì da ọlọ́run ti tẹ̀lé tọ̀fọ̀ àná tẹ̀lé ó tún wá ní aliyawma uhilla lakum at-tayyibat. mo ti gbé ẹ̀sìn fanabi salawatullahi wa salamu alayhi mo ti gbé ẹ̀sìn fún ànàbí akú oríire o kákú ẹ̀rọ sàtàlọ́ ọba sọ pé òun ti pẹ́sìn fún ànàbí mi gbogbo ẹni tí ń tẹ sọ́ọ́lẹ̀ tí ń ṣe àlà àlà wọn ìbá tí ì rí nǹkan kó lọ́lọ́pọ̀lọ́ wa. Naam. kápẹ́ alọ́ sàtàlọ́ bá sọ pé òun ti pẹ́ sí fáwọn sàkàrà mi gbogbo ẹni tó dé lónìí tí ń sọ fún wa pé àtàlà fà ti ẹ̀yọ kan kèé tẹgbẹ́ ẹ̀kúra ní ìsísì gbogbo ẹni tí ń sọ nínú ìbàdàn wa yìí náà ni ó ń gbé baba mi sànú mi kọ́dà bọ́ọ̀lù ń padà lẹ́yìn wa gan kéèyàn bàbá sáà máa padà yìí náà ni ní ìsìn ni wípé àwọn táwọn ń pèrè wa lọ́dọ̀ yìí táwọn rò pé ẹ̀sìn yé wa yé wa yé wa yìí ó ń yé wa lérèfé ni àmọ́ ibi tí wọ́n ti ń mú tí wọ́n ń pé tí wọ́n fi ń sàlàyé fún wa ní mùsùlùmí àti dénú. ìlú ọ̀fà ló ń ṣe pé tẹ́lómi ìbá ti nífẹ̀ẹ́ àfa rẹ̀ débi kan kódà ká àfa rẹ̀ tó kọ́ya lọ gbẹ́ni lójú wàláì kò ní béèrè rí ṣé ùsà àti ìṣẹ́gun ń gbà lójú nítorí wípé ń ó ọ̀rọ̀ ò clear. wàtò àmùn lẹ́bìínà utul kitab àwádìí bí a ń lọ. oúnjẹ àwọn tá a fún tíà hillul lakum halali láti fún yín wàtò àmùkún hillul lahum oúnjẹ tí náà sì ni ẹ̀tọ́ ni fún wọn ìbéèrè kan wà jẹjẹrẹ ní pé a ah, tọ́lọ̀ ń bá yẹn lè sọ pé òun fún jẹ àwọn alùpùpù lẹ́tọ̀ fún wa kò ní ìdí kó sọ pé oúnjẹ ti tiwa ẹ̀tọ́ ni fún wa mọ́. kí n tọrọ wí. torí pé àlàálì gan pinlẹ̀ ìtọ́yọ́nú sí ìlà wa pinlẹ̀ ń jẹ tẹ́lẹ̀. ooo ọ̀rọ̀ ò clear àwọn àfa èmi kí n mọ sọ wàlláhi nbó làkà yìí tiẹ̀ tilé tó bá àwọn àfáà ní èsì ń bẹ lórí ẹ̀ wọ́n ní kílẹ̀sì wọ́n ní tuntun àbá káyà ń sísàlẹ̀ ọlọ́run wa sọ wípé ẹ lè fẹ̀yàwó àwọn alùkìtàbì fa ìbáhatul munakaha bainana wa bainahum gbọ́yìrù hasilatin filijani bẹ́yìnì ṣùgbọ́n láyéláyé ẹ gbọ́dọ̀ jẹ́ káwọn òfin obìnrin ti yín ọlọ́run wa sọ lókè pé bóúnjẹ yìí ṣe jẹ́ bóúnjẹ wọn ṣe jẹ́tọ̀ fún yìí àwa tún sóúnjẹ tí náà lẹ́tọ̀ fún wọn má wà gbọ́ ojú méjèèjì yẹn bí tìtàlẹ́ o ẹ lè fẹ́ mi wọn ni o wọn kúrò fẹ́ mi fi yín. فلما لم هذه الإباحة في كل من الجانبين فأرم الله سبحانه وتعالى المناكحة بيننا في الجانبين ذكر هذا هنا رو كليا نعم كليا Ah, sukuya naam wa ta'amul ladina utul kitaba hillul lakum wa ta'amukum hillul lahum oúnjẹ àwọn kiriyó àwọn yahudi àtìlẹ́tọ̀ fún yín báyìí oúnjẹ tìǹà àtìlẹ́tọ̀ fún wọn. irú oúnjẹ wo wá ni. jáàbà bá wà lè ilm. apá kan náà sọ ń bì. òun náà ni búrẹ́dì wọn ráìsì wọn. àká wọn kìnnì kan wa ìgbà àwọn wọn mẹ́mẹ́ wọn ṣùgbọ́n hadal kalam ba'idu marra ọ̀rọ̀ tó jìnnà ni ìyún láti máa yàrá tó ń jẹ́ pín sí. ما لا يشترط fi حله Fiilu آدمي oúnjẹ àwọn oúnjẹ kan bẹ tẹ́ ẹ pé ntọ́sọ di àlàálì kò sọ wẹ́ẹ̀dà ń alali alali àtọ̀dọ̀ lọ́mọ sọ̀tara ni mango ọsàn ẹ̀ẹ́ búrẹ́dì ẹ̀ẹ́ ráìsì gaari sẹ́nu ìlọ́rọ̀ tó ẹsẹ̀ máa wá sọ láà atawa, àtàwa déédéé gbogbo wa ń bẹ̀lẹ́ o kọ́dà tẹ ẹmọ kẹfẹ́ rí béèyàn bá rí búrẹ́dì lọ́wọ́ kẹfẹ́ rí èèyàn lè bàjẹ́. naam. ìntà àlejòrò kìtìrì à ń bọ̀ mbẹ́ èèyàn wá lo oko ó sì ń gbọ́rọ̀ ọlọ́run yé wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bàbá rẹ̀ oko náà wà ọ̀tá bàbá bàbá ló kú wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń kásán lọ ṣùgbọ́n ogun bàbá ń bọ̀ ní kékeré àbọ̀ ọ̀gbọ̀ ebi bàbá rẹ̀ ti di mùsùlùmí ó ti bí wọ̀ fún dídá sẹ́yìn máa tẹ̀sìn bàbá rẹ̀ sáfẹ́ mi lẹ́lòrí bàbá rẹ̀ gan kékeré ń gbọ̀ báàmì báàmì àgbà ó ní àyè ńlá mọ̀sán yìí tó rọ́sàn kìdìrì lé ńtọ́ ọlọ́ọ̀gbọ́n inú ẹ̀sìn kò yí ọ. ẹ wá délé padà láti àbàbàdà búrẹ́dì dára lẹ́nu o sọ́dọ̀ pé wọ́n ó gùn yàn tán kó lè rí yàn kẹfí panu búrẹ́dì dòbìrì ní ọ̀jẹ́ o ẹ̀sìn ò yí ọ. wàmí ni wọn àkọlà bíi tọ́ àmùhùn dàbá ìhùhùn ìntìyàn bá pa òní ntọ́lọ́wọ́ bá mẹ́ bẹ́ yẹn ìntìyàn bá tẹ́kẹ́ ni o ìntìyàn bá pa mọ́sálà wàá dé. Allah subhanahu wa ta'ala ọnba ní sọnù súrọ́tù Al-An'am wàlá ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi gbogbo tí wọn bá ti dá akọ lóhùn ọba tí ẹ gbọ́dọ̀ jẹ kọ́ìdù ni. ìtìláfù àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ gbàm láàrin àwọn àfa ni wípé ááyà yìí àti hadith tá a sọ lẹ́ẹ̀kan yẹn kọ́ìdù òní wọn fún tí ó jẹ́ àlàálì tá a mùsùlùmí ọmọ jẹ. àwọn kan bọ́bẹ̀ nù àfa wọn ní gbogbo tí alùpùpù bá ti pa ó lẹ̀ tọ́ ọfẹ́ ti súnú ọmọ ọ̀pẹ̀rán àlejẹ́ ọfẹ́ ti gbéyàwó ọ̀pẹ̀rán àlejẹ́. wọ́n ní tí bá ń sọdún wọn kọ́ wọn lè lè jẹ́ tọ́pa wọn lè lè jẹ́ kò burú. ńgbà tá a dọ̀dọ̀ rẹ̀ tí ń du ẹ̀ràn lọ ó ní in the name of Jesus sàátúnjò náà wọ́n lè àtúnlẹ̀ jẹ́ ní kílẹ̀ rí làwọn bá sọ wípé oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún wa. وقد علم سبحانه وتعالى بأحوالهم وأنهم قد يذكرون عليه غيره ọlọ́run ti ti máa ń pa àwálù wọn ìmí ò tiẹ̀ mọ bísí láì bèrè yóò wí ìmí gan ọlọ́run ti máa pé ní tí ti náà gbogbo nítorí ọ̀sọ̀ sí alọ́sọ̀tà ló ti ní kíni o ló ti lẹ́tọ̀ ká máa jẹ́ nsù. ojú kan nù. àmọ́ mi ọ̀rọ̀ náà padà o ojú kejì òní pé láàbùd. àǹtùkọ́ àdìl àyà bí lẹ́tí fi sùrọ̀tì lànà àyà yìí àkọ́ yàdá rẹ̀ àádé pẹ̀lú ìntìbẹ́nu sùrọ̀tì lànà àmì wípé wọ́tọ̀ ámú lẹ́bínà útul kìtàbà hìlúlàkùn ntí kiri yóò bá pa ẹ lè jẹ ṣùgbọ́n tí wọn ọba dá àkọlọ́ wọn ọba tí ẹ gbọ́dọ̀ jẹ. tọ́ba ni mo pẹ́rẹ́ ló kọ́ ọlọ́run wọ́n ní tọ́nà ọba ń sọnù wọ́n ní tọ́ba ní pé òun pa ló jésù a gbọ́dọ̀ jẹ torọ́lọ́n sọ pé wàlá táàkùlù mímà lámìrì kàrísìmù lọ́wọ́ àlè ntí wọn ọba ti dá akọlọ́wọn ọba ti ó sọ pé wà má òhìlà lè hó ìrì láì bì í àtẹ̀tẹ̀ pé nígbà tí wọ́n pa ọ̀tọ̀ ní ti á pèsè kìí sọlọ́wọn ọba ní á dá akọ sí ọ̀rọ̀ yóò kíá àgọ́dọ̀ sí kíni o àgọ́dọ̀ jẹ́ ìdán kí làwọn agbẹ́bí tọ́ àmì wọ́n ní kí làwọn àlejẹ́ wọ́n ní hàn bọ́yá ń ti súná ọmọ ọba ní ọkùnrin rẹ̀ ló kọ́ lọ́n ń ṣègbéyàwó ó ti ẹ̀ pẹ́rẹ́jẹ náà jọ sunday kan ni bisimilayi ayi masala mi wá dé masala wo masala náà ó ní pé ẹ̀yin tẹ́ ẹ ní gbogbo nǹkan tí wọ́n bá ti pa. mo ní kílẹ̀ fẹ́ bí àwọn. ìjẹ́ gbogbo tọ́lọ̀ ti kà á lẹ́ẹ̀kan alẹ́ẹ̀kan pa àgbọ̀dọ̀ jẹ tí kiri ó máa jẹ ńkọ́ ṣé tí kiri ó bá wá pẹlẹ́dẹ̀ tó sè ọ̀jẹ̀ alágbóló yín tẹ̀ sọ wípé ooo ọ̀rọ̀ yìí o ṣe ń kílẹ̀ àlọ́ díẹ̀díẹ̀ torí bí táàdì múnú kọ́ọ̀tù gbẹ̀ládé yìí o. mẹ́ta àwọn máa dòkú mbédé naam bákan náà àwọn nǹkan kan bẹ alọ́tàtàlá họ́rọ̀ àrọ̀mà lé àwọn yahudi lórí kúlàbì rúfòrò gbogbo ẹranko tí ọba ti ní látẹ̀ ó sì ń bẹ́ẹ̀ ń bẹ̀ tọ́jú alálìfáwa bẹ́ẹ̀ lùrà fún mi sira kò ní látẹ̀ kò ní gírí o barakallahu fik halali ní fún àbí ìdálá ni. tọ́ba wa jẹ́ pé kiri yóò lọ pa ràkúnmí àyàwó ní pa ràkúnmí nìsín á jẹ́ àbá ní jẹ́ ẹ́ jẹ́mọ̀ ìjà farabalẹ̀ o á jẹ́ àbá ní jẹ́. sóúnjẹ wọn wá ni Naam. oúnjẹ tí wọn kọ́ oúnjẹ tí a ní ṣùgbọ́n náà tọ́gbà ṣùgbọ́n tọ́lọ́ ń sọ ní wípé wàtọ̀ amúlẹ̀dínà utul kìtàbà hillul lakum oúnjẹ àwọn kìíní ìdíyàn bá pa tó sì jẹ́ pé wọ́n mà lóúnjẹ tó yẹ pé ń tọ́jú oúnjẹ wọn ni. Naam tí a máa jẹ ọ̀pá ewúrẹ́ ọ̀pá àgùntàn ọ̀pá àgbò ọ̀pá àgbá ọ̀pá wò tọ́wọ́ ajá pé nǹkan tó pa yìí inú ntọ́ lọ ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ńkọ́. ṣé n ta sọ náà ni wípé ọlọ́run ní wàtò àmú lẹ́dí náà wútùrù kìtà bá ṣe ló ń lakò lábàjẹ́ ìdá ràpútì yàwùdí bá pa sí àlálì lè fún wa àbí èsì àlálì. ó ti dàrú ọfẹ ọfẹ dàrú ọdà ẹjẹ akọ padà ẹjẹ apadà tẹ ẹjẹ apadà méjì náà ní ti ń bẹ̀rẹ̀ lọ báyìí àwọn kan fojú wò mú àwọn àfa wípé wàtò àmúlẹ̀ nínú ebó lọ́nà lọ́sọ̀ọ́ abúlé mi náà báyìí sọ pé dàbà ìhùhùn ìntìyàn bá pa báyìí. ṣé ìntìyàn bá wà pa yìí ẹ̀tọ́ ni fún wa wọ́n lẹ́tọ́ ni tí wọn bàdá àkọlọ́n ti ń kọ́ wọn ti bọ́lọ̀ náà lọ́sọ̀ wípé wọ́tọ̀ àmúlẹ̀ nínú òtún kìtàbà ṣe ló ń lẹ̀kù. tó bá jẹ́ wípé ńgbà tí wọ́n ń pa lọ́wọ́ yìí wọn ò pa fọ́lọ̀ ń kọ́. nàám wọn ni ń bọ́lọ̀ sọ wípé ó sì mà pé wọ́n lè má dà kọ̀ òun sí ọ́ mà pé kò sí ti wò lè dá sí ẹ̀ máa jẹ́ ń sùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ jùmùúrù alẹ́ ìlú wọn ní àyà tí ń bẹnu ànàám á kọ ìyàdá rẹ̀ á sì bí àyà ìmẹ́lẹ̀ wà látà kùlù mímà lámì pẹ̀lẹ́sọ̀rọ̀ yìí ní tí wọn bá dákọ̀ lọ́wọ́ bá ti ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìdá ajá pé gbogbo ntọ́ bá ti jẹ́ àlàálì lọ́dọ̀ títí wa tí wọn wá pa tí wọn sọ pé lóòkọ̀ ọlọ́wọ́ bá ajá pé ńlá ńgbà náà nù kèése wá pé gbogbo ntí wọn bá ti pa kódà tẹ ẹ bá ti lọ mú ní ntí ẹ mú wá ntí wọn bá pa ntọ́ jára mú lọ́dọ̀ wọn ńkọ́ tàbí ntáwọn sọ di àláyé lọ́dọ̀ ọ̀tíà tó jẹ́ pé àràmù lọ́dọ̀ ọ̀tíà tọ pẹ̀lẹ́dẹ̀ tọ wá sí fún ọ wá ní ìbọ̀dọ̀ sọ pé oúnjẹ wọn ká máa jẹ́ nsò ah, ọ̀rọ̀ yìí ò clear ó ń clear bọ̀ naam àwa ń bọ̀ hal yajuzu ta'niyatu al-kuffar bi ayadihim ǹjẹ́ èèyàn lè kí kèfèrí kú ọdún ajimadul ilmu alana hada haramun albitta haramun ọgbọdọ wò wọ́n ní tábà wá gbọ́yé wípé haramu ni kéèyàn kí kèfèrí kú ọdún táwọn bá kí akí ọdún kọ́ wọ́n ní yóò ṣe yẹ gan torí kò ní yìí la wa. ìdán tí ìntìyàn bá wá pa fún ọdún wọn kọ́ lórí gbóná àwọn ẹni àkọ́kọ́ àwọn ó làájẹ lórí gbóná kejì ìntìyàn pa fọ́dún yìí sọ́lọ̀ ní apá fún irú ọdún wo ọdún tá a mọ̀ pípìlẹ̀ rẹ̀ òòsà ni ó sọ pé wà má dùn bí àlà ń nu súbì ìntìyàn bá pa fóòsà ajẹ́ wípé ìta lè fi bọ́ nínú ọmọ sáyẹ́lú yìí a máa padà sí àwọn nǹkan tọ́lọ̀ ń ti sílá làálì fáwa a wà máa gbéyàwó tírú ẹ̀ bá ti ń dé látọwọ́ wọn. Ah! kí n tó wí àbábìlá ẹ̀ ó ti yé wa ojú ò lè ti láìláì lápẹẹrẹ wọ́tọ̀ àmọ́ ilẹ̀ dínà òtún kìtà oúnjẹ àwọn ibi tó jẹ́ kí n gbé láti di ayé ẹ̀kan nu oúnjẹ tí àwọn tí èyí ṣe mùsùlùmí alùpùpù tàbí tí wọ́n bá ṣe tí n tí wọn bá pa tí wọn sè mo ṣe lẹ́tọ̀ fún yín. a sọ pé àlè jẹjẹ wọn naam ṣùgbọ́n a ní àwọn nǹkan kan tó dé wa tí a lọ sọ̀tà sọ pé a gbọ́dọ̀ jẹ kí nǹkan kan tó wá ṣẹlẹ̀ adéṣẹ́sẹ́ sọ wípé má a ní àrọ̀ ti bọ̀ sùn lálẹ́ yìí ìyìn tilẹ̀ méjèèjì àti tiẹ̀ dá kọ́ náà ọba sí ẹ̀jẹ̀ in tí ọ̀bá lè mẹ́jẹ̀ jáde tí wọn ọ̀dà akọ lóhùn sí ẹ gbọ́dọ̀ jẹ́ kẹfẹ́rí wá dá nǹkan nǹkan mi sí nǹkan tó fẹ́ pa ó ti ẹ̀kọ́ bẹ́ẹ̀ dúró sí nǹkan ní o alimakutulatu alika alkufar mimba himatil an'am amukodamun ahuya aola mimakutulatu li muslim ṣé n tí kẹfẹ́rí bá wá pa ìlà wà gbọ́lá fojú tí mùsùlùmí gan tí wọ́n ní tọ́bajẹ́ pé nǹkan gbọ́nà báyìí wà ọ̀gbọ́dọ̀ jẹ́. Ah. mùsùlùmí sẹ́tọ́ bá pa nǹkan sẹ́tọ́ ọ̀dà kọlọ́n sí sẹ́ni ajẹ́. na bíyàn bá ní ní òkòṣe Ibrahim ìyá ní òkòṣe Tijani ní òkò kínní kan ẹ wá wo eléyìí ọ ń dàbí ẹ ń pé ìyún tètè yé wa èyí tí wàá máa ṣe ń kọ́ wípé ẹ̀yin ìyá ẹ̀ràn yín rèé o ọmọ yín náà ní ẹja ara rẹ̀ ọ̀yá o wọ́n sì pa àwọn èèyàn sì jẹ ẹran tí wọ́n pa fọ́sùn àwọn èèyàn jẹ wọ́n tún wáyé láti kíní kankan ẹ̀ ìkíní yẹn mi pé ìlú wa ni kí n kankan wà tá a sùn wọ́n sì tàn wá tàn wá tàn wá wọ́n sì fi sọ́ di nǹkan tí ogun ayé wa ń dá sí. naam kọ́dà àti federal wọn ti yọ owó lẹ̀ fún mi bẹ́ẹ̀ nà dẹ́kọ̀ ibi ìlú wa ẹ̀ náà. táìmù yẹn dẹ̀rẹ̀ ọjà àwọn àlàjá àlàjá láì wọ́n bẹ̀ wọ́n sì máa fọ omi sínú wọn ló ní kí o ló ní ọmọ tù o. a wà padà wípé ní Allah subhanahu wa ta'ala sọ fún wa wípé wálmùn ọ̀nìkọ̀ ẹran tó kù bá kú lọ́rùn pẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ làbáwẹ́ nìkan lọ lé lọ́jọ́ kékeré kiri yóò ní ó ti gbé ẹran tó kù fúnpa ní ẹ ń ṣe lọ sí báṣà òsèǹ gangan ní ẹgbẹ́ bọ́ nípa a ṣé ìlú ti ẹ̀dẹ́rùn débi kéèyàn pé ẹran kan gún gíba nísìnyí ó kó ó lọ sí ẹ lọ́kùn mẹ́rin ni. ó ti rà jù ah njẹ́ ti ẹ̀dẹ́ ta yà wà bí pé èèyàn fi nǹkan ṣòfò olówó kan ò fi nǹkan ṣòfò kí láṣẹ o àjàbá mi jẹ́ sọ́rí kí ni o de ní. ń bò fi ya wọ́n tún wà kàn lọ́lé tọ́ba tún gbẹ̀rẹ̀ wájú wa ní pé à rí ọ̀ kọjá báwọn sànú wọn ni ọmọ yín náà ní ẹ̀ńlẹ́ lọ ni ò lè bá bọ̀rọ̀ kùmọ̀ tí ṣèyí sọ sí lórí iná lòrùn mọ́gànnà ńlá sí o ajá bá lè jẹ kí ni òsì á jẹ. Thank you torí pé wọ́n nígbà àtúndé bì kan nígbà náà di ẹ̀sìn ọ̀sẹ̀ kọ́lọ̀ ọ̀sán ọ̀rọ̀ wọn mọ̀ ẹ̀sìn ẹ̀rọ mẹ́lẹ̀ bíi ẹ̀mẹ́rin gorí àjà lọ ẹnu ń padà débọ́ lórí ẹ̀ẹ́dẹ́kì náà láti ta gbéwájú yìí àájàmà ní jẹ́ nígbà òtún ṣe sáà nìkan tó gbẹ́nà wájú wa wọ́n nílùú ẹ̀rọ wọlé agbéwájú wa yìí ó ní ọ̀ tọ́sán ni wọ́n máa yín wọn àlè gbọ́dọ̀ kọmpitishọn ni wọn lọ mi ò mọ kọ́ọ̀bù oṣù kẹ́ni wọ́n fẹ́ jẹ́rin rẹ̀ bákan ẹran mi ìsìn kìnnìkà wọ́n ṣàgbẹ̀rẹ̀ wálé lókun ṣùgbọ́n ti jẹ́ bẹ́ńtà yìí bí ọ̀jẹ̀ téèyàn gan béèyàn rí gan téèyàn ò lè fún òun gbèrè jù ńlá ńlá ṣe fún yóò jẹ tájà bá ní jẹ. na nígbà òtún ṣe sáà ní ń gbé wòlé agbé fún mi à kérésì nù. No wọ́n lẹ́nu kílẹ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀dì kọ́dà jacob ló dù ó sì sọ wípé ní orúkọ ọlọ́run mẹ́ta bàbá ọmọ kìnnìkan àti ẹ̀mí mímọ́. tá a bá gbé lọ sí wàmá òhìlà lè rẹ́rìí àwọn àbá àti ẹ̀wò ìtìbárù ìpìlẹ̀ tí wọ́n pa gangan wípé ọdún tí wọ́n láwọn ṣe kì í sọdún òòsàn yẹn ń ṣe léè tó hàn sí àyè taari jẹnọọsì àbí kírókọ ẹ̀ kíná ń pè. tí èèyàn sì nífẹ̀ẹ́ mi wípé wà máa dùn bí àhálà nínú ṣubí ntí wọ́n bá pa sórí òòsà á gbọ́dọ̀ jẹ́ àátòdébí náà á àbá nìjẹ́ làbáwá kí yóò kàn lọ́lé ẹ dákun mọ́ ẹ má bínú ọmọ kàn fẹ́ kí sáré dúró ẹ ní o jẹ náà láti ẹ máa wí sí náà gan jáde ah, olúwa yà sí mímọ́ o olúwa yà sí mímọ́ olúwa yà sí mímọ́ bẹ́ẹ̀ ni sí ń pa ájábà ní jẹ ẹ bọ̀wá àti ìyè mọ́ gbà ní ájábà ní jẹ olúwa yà sí mímọ́. ebe yìí lè bá tún bá a ájábà ní jẹ. Bùmọ̀dí rẹ o. Jẹ́mọ́ ẹ dẹ́kun jàre ẹ̀ kwẹ́sà náà sàdí òjò yóò Bó ṣe ní bá ń du olúwàyà sí mímá. olúwàyà sí mímọ́. àbá ní jẹ́. Àájẹ́. Ẹn tí ọba lè jẹ ọ dàníyàn pé ni ọba ti jẹ. ní pé olúwa yà àti mímọ́ olúwa yà àti mímọ́ olúwa yà àti mímọ́ jẹ́mi ọ̀sán pọ̀ ọdún ọ̀sán. ayo àti iṣẹ́ mi ájá bá lè jẹ́ àní jẹ́ yẹn bárakàlọ́ bárakàlọ́ fi labatu lọ ó ń ṣe súnà ọmọ ní bá ń pẹran. níṣẹ́ ń dù ní pé èwo ni a máa kí ni kan ó lè go ìjà sí ẹ máa ń yùn. go kini kankan kan lọ́ba wisi Jehovah. Ah, ṣé ọlọ́run kí ni ẹ mi pẹ̀lú jehova ọlọ́run ni tó bá dákọ̀ jehova ti àjàbá nìjẹ́ àjẹ́ barakallahu fikum ntí wọn bá gbà lérò lọ́lọ́run lọ́dọ̀ wọn ìtọ́nà ń sọ pé wa ta'amul ladina utul kitaba hillul lakum ṣùgbọ́n ó yé wọn pé jésù ìsọlọ́run wọn mọ̀ wàláhì wọn mọ̀ bóò ni yóò ṣe ní padà papọ̀ sí wàmá òhìlàlẹ́gọ́rì láìbì ibi tí àwọn àfáà ti ń fi òǹdèdè wà nù ojú kan nù àwọn àfáà tó wá kọ̀rọ̀ bá wa padà mínàlì máa àfìrín nínú àwọn tá a bùjọ ń gbé ní ìsìn nínú àwọn àfáà wọ́n ní oúnjẹ tí wọ́n bá ṣe fún ọdún tó sì jẹ́ pé a kí wọn fọ́dún káwá pé oúnjẹ là ń jẹ ọwọ́ pé ẹ kú ọdún a wí ìrìn lọ lórí wọn náà wọn náà ní kọ́ wá jẹ́ kó ń jẹ lèèyàn wá ń jẹ èwo ló wà àkọ́fù èwo ló fúyà jùlọ méjèèjì jẹ́ lálákọ̀ọ́kọ́ náà. báyìí àwọn nǹkan tí wàá kú tó kó mọ̀mọ́ àwọn nǹkan tó wàá pọ̀ tó kó sẹ́mì tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ kí ìtara dáadáa ò ní gbogbo àwọn tó bá ti dè wà ní òǹdè olè yóò ṣe kí ni o èlèyàn yẹ wò ojú kan nù ojú mi kiri wa ń ta ń jẹ ó ságbá àfa kan kọ́ máa bóun pé wúrẹ́ àfọ ọkọ ilé àtàn ló ń bá pé wúrẹ́ a máa ránjẹjẹ ń bẹ̀ tọ́ba pé hájà bá gbé wa lọ ránjẹ ń bẹ̀ àbá àníjẹ ń bẹ̀ àjọ ń bẹ̀ ojú kan nù làbá wẹ́nìkan lọ lé alájí onímọ̀ ń bọ̀ lóje ẹ so o ti pátán ní pẹ́pẹ́ dírẹ́fà làdínà ní kí ọba àdúrà òun wá jẹ́ Jacob ṣùgbọ́n tí Jacob wí sẹ́rẹ̀ kò yíya àjẹ́ àbá ní jẹ́ àjẹ́ sábà àni muslim ṣùgbọ́n ìtìláfù wa gbọ́dọ̀ àwọn afáǹpẹ́ lẹ́yìn òfin ẹnì kẹrin tó bá lọ rè wá kálẹ̀ ní tí èsè mùsùlùmí kọ́ ń dúnra nínú wa ṣùgbọ́n bẹ́ẹ̀ bí oúnjẹ rẹ̀. كما أقر بذلك الإمام مالك كره ذلك kí mùsùlùmí kó pé kí kọ́bọ̀ ṣe kí ni o náà ẹnìkan ni o yẹ̀wúdí ló ń pèrè ń tiẹ̀ lọ́ba ní yàsímímọ̀ olúwa yàsímímọ̀ ó dùnrán àájẹ́ àbánijẹ́ àájẹ́ ńgbò ṣe sáà lọ́ba ní òtútù gba Jésù o òun ti kú òun yahudi o òun ti bọ́nu christianity ọba ni wípé jehova olúwa o yàtí mímá lọ́ba dùn ájá bá ní jẹ barakallahu fikum ńgbẹ́ òṣè sáà yahudi náà ní pẹ́rẹ́ o nàṣọ́ ní pẹ́rẹ́ o ńgbọ̀ yàrá bá ti tòlọ́ ọ̀rán sọ ọlọ́sùn lọ́ba ti wọ́n ní ntúdà wọ́n ní ẹ̀wọ́ yín ọ̀rí ọlọ́sùn yìí ló tún rọrùn ní lọ́ba dùn ájá bá ní jẹ àní wọ́n ẹ̀sẹ̀ ó ní nǹkan tí ó pè sí náà ajábà ní jẹ́ làbárí bàbá Ṣàngó ń díẹ̀ bàbá Ṣàngó ó sì wọ́sọ̀ Ṣàngó lọ́ba mú ẹran báyìí ní pé bísímìlá bísímìlá ajábà ní jẹ́ ẹ́ jama ẹja kò fẹ́ láìlá ìlàlá bàbá ẹni yóò fi àràdà ní ìsìn bàbá sáàbò jẹ́ kọ̀pá sọdún kò ṣe ẹ̀kan ṣùgbọ́n bàbá Ṣàngó ní bísíláì ó sì du ẹran ọ̀pọ̀ tọ́lú kò ṣẹ̀kan àájẹ́ àbá níjẹ́ jàmáà ẹjọ́ tó fẹ́ láìláìlọ́lọ́ ìsíkẹ̀bẹ̀rí pàtẹ́ ọdá akọlọ́wọ́ bá sí àbí oní bísímìlá ṣé kẹsìrì wà nù ẹni tí kó tó bá pa nǹkan alẹ́ jẹ́ sọ́lọ́ ń sọ pé ẹlẹ́jẹ́ ń jẹ́ bá pa lọ́nà kan kò rí ọgbà pa lọ́wọ́ alúlùkìtàbí nìkan ìní tí a fẹ́ gbọ́yé yẹn pé tó bá dá akọ ọlọ́run ńlá ń sọ òkè é ṣe kẹsìrì o. نعم جماعة ìmí náà tún dé báyà kákìrò sáàbì ẹ má mọ̀tẹ́ ti ń tẹ́tì ẹ má ìjà ara wọn tẹ́tì wa.